ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àrà sọ atẹ́gùn fẹ́ ìjì jà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ bẹ́ẹ̀ ni o ìwé mímọ́ ló sọ pé ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun ní ọwọ́ ọlọ́run ọba àfihàn aláwọ̀rábí ọba tó sọlé ayé rọ ọba tó fún èmi àti ẹ̀yin olólùfẹ́ mi ní àǹfààní láti tún padà ní orí ètò Miliki Express ní tọjọ́ tòní yìí bẹ́ẹ̀ ni o ọpẹ́ ọpẹ́ adúpẹ́ olúwa ẹ ṣé o nítorí pé àánú yín dúró láéláé ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà níbikíbi tí wàá ti ní àǹfààní láti máa wo ètò yín Miliki Express ètò tó Miliki mo kí yín káàbọ̀ ẹ̀yin dáàdì wa ẹ̀yin mọ́mì wa ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tí ẹ bá wà ẹ wọ́n bá wa wá nǹkan fìdílé nítorí pé àmọ̀ bá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tẹ́ bá ti rí èmi olólùfẹ́ yín kí ni kí ẹ máa retí o ẹ ti mọ̀ wípé ìdárayá yín òun ló jẹ mí lógún gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa àwọn ìlúmọ̀ọ́ká olóṣèré wa àwọn nìkan kọ́ àwọn ògo tuntun náà tó ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà ibi balẹ̀ ti máa ní àǹfààní láti máa gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan nípa àwọn àti wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìtàgé location report àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní oko eré gbogbo bó ṣe ń pò gbogbo bó ṣe ń sè é bó ṣe ń fi iyọ̀ bó ṣe ń fi ata sí bó ṣe ń fi magi sí bíbá ilẹ̀ ti máa ní àǹfààní láti máa jẹ gbádùn rẹ̀ lórí ètò yín ètò Miliki Express ẹ wọ́n ní tí egun ẹni bá jó rere wọ́n ní ara yóò yá àtọkùn ẹ wo mi ò ní bẹ̀rẹ̀ ètò láì kíra mi ò mo fẹ́ràn láti máa kíra mi bẹ́ẹ̀ ni o àwọn aráàlú mi lọ sọ pé ó kún o là ń kíni nílùú tèmi ṣàlàfíà kẹ̀rá mo wá rí kábà mo wá yín kéye <laughs> èmi ọdẹ olúwa tó ń yóò kí ọmọ wọn lọkọrọ ọmọ wọn lógidì ọmọ rẹrùnrẹrùn àmẹpọ yọrùn ọmọ bàbá ìṣolójó líkalíka wọn tún sọ wípé hmm, ọmọ alùbú omi méjì ọkàn jẹ́ ọmọlú ọkàn jẹ́ ìhà ẹ káwọn sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ wò ó kí ètò kan tó máa tẹ̀síwájú tí n bá padà dé àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà mo ti lọ fi etí fínlẹ̀ mo ti lọ wádìí gbogbo ẹ̀ mo ti kó wọ́n mo ti yàn wọ́n mo ti kó wá fún yín ẹ wò ẹ jẹ́ ká fẹsẹ̀ rájọ́ sí orin rude boy reason with me à ń bọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin olólùfẹ́ wa abala àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà òun ló kù báyìí ẹ wo mo ti lọ fetí fílẹ̀ mo ti lọ kó wọn mo ti lọ yàn wọ́n àwọn ìròyìn tó ń gbóná tó dùn tó tó tàbí atarodo mo ti lọ kó wọn wá fún yín ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wá nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ gbọ́ àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà. ó jẹ́ Ìbùkún Olúwa ti tún rọ̀ nínú ẹ̀ka tíátà o arábìnrin Bíọ́dún Ọ̀kẹ́owó tí ìnàgìjẹ̀ wọn ń jẹ́ Ọmọbọ̀tí ló ti di ambassador tuntun fún ilé iṣẹ́ kan á kí wọn kú oríire o ire báyìí báyìí kò ní tán lọ́dẹ̀dẹ̀ wọn àmì àṣẹ. ìròyìn kejì méjì náà ni Mercy Aigbe ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wọn pé wọ́n ti ní six million followers lórí ẹ̀rọ ayélujára wọn ti Instagram handle wọn. ìròyìn kẹta náà ni olóṣèré Ṣèyí Àlàbí tí ìnagijẹ wọn jẹ́ ọmọ ìyá Ṣẹ̀rí ló jáde lórí ẹ̀rọ ayélujára ti Instagram handle wọn láti dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn àti olólùfẹ́ wọn tí wọ́n dá four hundred thousand naira fún ire ìyẹn ọmọ tóyìn abraham àti kọ́lá ajéwọlé ẹ̀ wọ́n ní láàrin ọ̀sẹ̀ kan péré ni wọ́n kó owó yìí jọ ọmọ ìyá sẹ̀rí náà dẹ̀ ṣètò ayẹyẹ ní ìlú òyìnbó níbi tí àwọn olólùfẹ́ wọn pẹ̀lú olólùfẹ́ tóyìn abraham ti pàdé láti ṣe àríyá nítorí ìsọ̀kalẹ̀ ayọ̀ tí ọlọ́run fún wọn lórí tóyìn abraham ìròyìn kẹta náà ni olóṣèré jigan bàbá ọjà ni ọlọ́run ti kó yọ nínú ewu jàǹbá ọkọ̀ wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú àwòrán tó fi ẹ̀jẹ̀ hàn ní imú wọn wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó ràn wọ́n lọ́wọ́ àti wípé wọ́n ní ọkàn wọn kò tilẹ̀ fẹ́ jáde lọ́jọ́ náà abáṣọ ọmọ age mi kruna abáwọn yọ̀ ọ́ pé wọ́n kú oríire ìròyìn kẹrin ni ọlọ́ṣèré gbajúmọ̀ ti ẹ̀ka ti olóyìnbó arábìnrin Ruth Kadiri ló ti gbé àwòrán jáde lórí Instagram handle wọn láti fi ipò ìlóyún wọn hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèré àti olólùfẹ́ wọn ló ti kí wọn pé wọ́n kú oríire o àwọn ìròyìn tí mo mú wá fún yín ní abala ìròyìn ní ẹ̀ka tíátà òun náà lélẹ́yìí o aago ń lọ tìkẹ́tìkẹ́ ètò náà dẹ̀ ń ṣe kíni ó ń dùn yùgbà yùgbà ẹ wo ẹ̀yin olólùfẹ́ àmọ́ lérò pé ẹ ti jẹ̀gbádùn àwọn ìròyìn àwọn àkójọpọ̀ ìròyìn tó ń gbóná ní ẹ̀ka tíátà tí mo ti sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí kí ètò kò tó tún máa tẹ̀síwájú ṣe mọ̀ wípé ìdárayá yín òun ló jẹ mí lógún níbikíbi tí ẹ bá wà bí ẹ ṣe ń ṣiṣẹ́ lọ kí ni kẹ́mi kí o máa ṣe o iṣẹ́ mi ni pé kí n máa dà yín lára yá kò séwọ̀ ń bẹ́ẹ̀ níbi tí dáàdì ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ máa máa ṣe fàájì lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ni àákìlà wà fúnra wa fún bẹ́ẹ̀ ni ẹ máa ṣiṣẹ́ lọ kẹ́mi kó máa ṣe kí ni o kí n máa fún yín ní àwọn àwọn nǹkan tẹ́ fi máa gbáládùn lọ́sàn-án yìí lọ́wọ́lọ́wọ́ báyìí jẹ́ ká lọ fẹsẹ̀ rájó sí orin Davido featuring Chris Brown blow my mind à ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki olólùfẹ́ wa ṣe mọ̀ pé mo ṣèlérí fún yín pé ètò tèmi yẹ wò máa tàbí àtàròdo ni ẹ bá wa wá nǹkan fìdílé lọ́wọ́lọ́wọ́ báyìí abala ìtàn ráńpẹ́ tí mo máa ń ṣe àfihàn rẹ̀ fún yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ òun ló kàn báyìí kí ni mo ti ẹ fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni a fẹ́ ṣe àgbéyẹ̀wò ìgbésí ayé ìgbéyàwó àwọn gbajúmọ̀ olóṣèré kan bíi mẹ́rin ni mo ti lọ yàn tí mo fẹ́ ṣe àfihàn ìgbéyàwó wọn báwo tiẹ̀ ni ìrìn àjò ìgbéyàwó wọn ṣe rí láti ìgbà tí wọ́n ti wà ní ilé ọkọ à ń bọ̀. ìgbéyàwó jẹ́ ìrìn àjò kan tí ó yẹ kí ó jẹ́ ìrìn àjò títí láé ṣùgbọ́n ìgbà míì ẹ̀wẹ̀ àwọn ìgbéyàwó kan a máa túká nítorí ìdí kan àbí èkejì ìrìn àjò ìgbéyàwó olóṣèré Folúkẹ́ Dáramọ́lá bẹ̀rẹ̀ ní ọdún 2005 nígbà tí wọ́n fẹ́ Babátúndé Ṣóbọ̀wálé ṣùgbọ́n ìgbéyàwó náà túká ní ọdún 2008 látàrí pé ìwà lúlu ìyàwó tí a gbọ́ àti ìwà àgbèrè láti ọ̀dọ̀ ọkọ. wọ́n bí ọmọ méjì lọ́wọ́ báyìí wọ́n wà ní ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ọkọ kejì tí wọ́n fẹ́ ọ̀gbẹ́ni káyọ̀dé sàlàkọ́ ẹnì kejì ni stella damasus wọ́n fẹ́ ọkọ àkọ́kọ́ wọn ní ọdún 1999 nígbà tí wọ́n jẹ́ ọmọ ọdún kọkànlélógún wọ́n ní ìgbéyàwó aláyọ̀ kí ọkọ wọn jayé abọ́dẹ́rìn tó fàyè sílẹ̀ ní ọdún 2005 Stella ní ọkọ kejì ní ọdún 2007 wọ́n fẹ́ arákùnrin Emeka Nzeribe ṣùgbọ́n ìgbéyàwó náà dúró fún oṣù méje kí wọ́n tó túká ní ọdún 2014 wọ́n fẹ́ ọkọ kẹta Daniel Ademinoko tí wọ́n jẹ́ olùdarí àti olóòtú tí ó ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ní ẹ̀ka tíátà wọ́n wà ní ayọ̀ àti àlàáfíà Daniel Adéminọ́kàn jẹ́ ọkọ olóṣèré Doris Simon tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ bí ọmọkùnrin kan ẹni kẹta ni olùtóyìn abraham wọ́n fẹ́ ọkọ wọn adéníyì johnson tí ó jẹ́ òṣèré ní ọdún 2013 ṣùgbọ́n ìgbéyàwó náà túká ní ọdún 2015 látàrí ìwà àgbèrè tí a gbọ́ pé wọ́n fi ẹ̀sùn kan níyì johnson ní ọdún 2019 wọ́n fẹ́ ọkọ kejì kọ́láwọlé ayéwọlé tí àwọn náà jẹ́ òṣèré ọlọ́run dẹ̀ ti fi ọmọ ọkùnrin kan tàwọn lọ́rẹ ní àkótán bó tilẹ̀ jẹ́ pé ó dára kí ìgbéyàwó bá ní kalẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló lè ní oore ọ̀fẹ́ láti rìnrìn àjò yìí láìsí àdojúkọ kókó ọ̀rọ̀ inú rẹ̀ ni wípé tí ìgbéyàwó bá ti wà ní ayọ̀ àti àlàáfíà òun ló ṣe pàtàkì jù. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń Miliki ẹ̀yin bàbá wa nílé ẹ̀yin màmá wa nílé mo lérò pé ẹ ń Miliki níbikíbi tí ẹ bá wà ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájó sí orin Dami featuring Rich Talk fún wọn tán à ń bọ̀ ẹ káwọ́ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń miliki ẹ wò ó ó ti ń dún kọ̀ǹgọ́kọ̀ǹgọ́ ó ti ń dún kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ tẹ́ bá ti ń gbọ́ kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ mo rò wípé ẹ ti ń jẹ́ gbádùn gbogbo lábala lábala lábala bí mo ṣe ń yànnàná ẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa látàárọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí abala movie trailer ló kù àwọn sinimá wo ló ṣẹ̀ṣẹ̀ jáde ẹ̀ ṣe mọ̀ pé kí ni iṣẹ́ tèmi ò kí n ṣe ìtọ́sọ́nà fún yín bóyá ẹ fẹ́ lọ ra sinimá lọ́jà ni o tàbí ẹ ti ẹ fẹ́ lọ sí sinimá ẹ fẹ́ lọ wo fíìmù sọ pé ah atọ́kùn Olúwatóyìn Òkí wọ́n ti sọ̀rọ̀ nípa sinimá ẹ̀rí ẹ̀ wá jẹ́ kí n wò sinimá tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wọ́n ń pè ní Gbàràdà ẹ wo sinimá yìí òkìkí rẹ̀ ń kọ́ ni níwá lọ́tún lẹ́yìn ló sì káàkiri ẹ̀ ṣe ń lọ káàkiri bíbọ̀dà wa Múyìwá Adémọ́lá wọn kàn ń gbé sinimá yẹn káàkiri wọ́n tún ṣe private screening gan ẹ wo wọ́n ní ìròyìn ò táfojú bá ẹwẹ́ jẹ́ kí n kàn mẹ́nu bà díẹ̀ lára àwọn tó àwọn fúnra wọn ló ṣe olóòtú rẹ̀ àwọn fúnra wọn ló ṣe olùdarí sinimá yẹn Múyìwá Adémọ́lá lórí sinimá Gbàràdá àwọn olóṣèré bíi Jídé Kòsọ́kọ́ Fẹ́mi Adébáyọ̀ Sàlámì Bímbọ́ Ọ̀ṣìn Búkì Fágbuyì Ìjẹ̀bú ẹ̀wọ̀ wọn pọ̀ jaburata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ìròyìn kò tó àfojúbà ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn díẹ̀ nínú movie thriller Gbàràdá à i'm sorry sir eh, báwo lè ṣe get number me. Oh my, mi. ó mọ̀ pé gbogbo nǹkan tí a bá fẹ́ la máa ń wà ní àwárí. ó ní àwọn ọmọbìnrin méjì tí èmi àti wọn jọ ń ṣe wọléwọ̀de wọn wá fẹ́ mọ èyí tó tọ́ téèyàn ń gbé sílé. ṣé ọjà tí ìjọba gbé ẹsẹ̀ lé tí o fẹ́ rà ṣé yẹn nìkan kọ́kọ́ sọ ni You tibí. need to be good last one that's all an area of interest to me. You are a businessman. Uh, what kind of business do you do? Dájà lẹ́bi ti bá wọ̀. Ọ̀rọ̀ business lélẹ́yìn náà. Mo ti rí mo confirm me. Ojú dẹ̀ níyì ẹ̀ kì í ṣàìmọ̀ fún lóko tèmi. Ẹ jẹ́ ká ṣe business That boy has collected one billion plus for me naira. One kilo ẹ wọn ní gbọnagbọna ah mo dáràn. Ah, ṣé mi bọ̀ jẹ́ síkì gbà náà ni. nígbà bàbá ń jẹ síkì fún ti pọ̀ sí i ńlá. òwò eh? tí n ti ṣe kí wọ́n tó bí ìyá aláìyá rẹ̀ ọ wá sọ pé dákun kó lórí fóònù fún mi. má gbàgbé rárá ẹjọ́ jáde ni. ní ìgbàgbé. kábíyèsí ṣe wà ókè. It's me! Hey, eh, well, I just agreed to your beliefs, Alaji. Don't worry lágbára ló wà lára ó sọ dára bàbá tiẹ̀ nìkan olórí ìlú ọkọ̀ gbogbo wa ọba nígbà lọ́wọ́ lè ọba àgbà kábíyèsí. bàbá náà bàbá náà wọ́n lọ́jọ́. yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin olólùfẹ́ àwọn ọmọlẹ́rọ pé ẹ ti jẹ́ gbádùn gbogbo àwọn movie thriller tí mo ṣe àfihàn rẹ̀ ní ọjọ́ tòní yìí ẹ wo tí ẹ bá jẹ́ gbádùn abala yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ màá tún lọ kó àwọn sinimá tó gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà màá máa ṣe àfihàn movie thriller fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wò àsìkò ti tó ẹ jẹ́ ká tún lọ fẹsẹ̀ rájò díẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin falls something light. Tóyìn Òkì ẹ wo ẹ wọlé mo máa gbà yín wọlé ní orí Instagram náà nǹkan tó bá ti wá Ìyálájé tíátà bẹ́ẹ̀ ni èmi ni Ìyálájé tíátà tẹ́ bá ti kàn sí mi ẹ wò mo ti bá yín dọ̀rẹ́ pọ̀ nìyẹn ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ tá ń wò wá ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé kó tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n má gbàgbé láti máa ṣe kíni o láti máa mílíkì ẹ wọ́n jẹ́ kí n fún yín ní orin kan ẹ kẹfì lọ mílíkì <laughs> bẹ́ẹ̀ ni ní orí ètò mílíkì express orin òjòrò orin kan tó ń pè ní òjòrò láti ọwọ́ DJ Neptune ó feature the band àti Flash ó dàbọ̀.